hearty hearty sound tí mo fún yín lónìí lórí ètò wa ètò yín ìjòyà ẹ ti gbádùn ara ẹ mọ̀ kó tó bá ti parí ètò báyìí Bùsọ́lá thank you thank you yes you need to have fun you need to enjoy yourself it's a Saturday after party or before party it's gonna be boogie down eh? bẹ́ẹ̀ yes tẹ́ bá fẹ́ kàn sí wa lórí website wa àwa ń bẹ lórí Facebook at Orisun TV lórí Instagram at Orisun TV lórí Twitter tweeting at Orisun TV lórí website wa ayayi akunfọfọ www.orisun.tv tí a bá fẹ́ kàn sí èmi ọmọ yín lórí instagram at yusuf olúbùsọlá my pictures and everything if i like sí ẹ ó yá ìgàn followers oh i love you guys mwah bẹ́ẹ̀ ni lórí facebook náà at Yusuf ẹ lè log on everywhere here but instagram i am so so so so so there dáwọ́ fẹ́ pè mí fún ìpolówó ọjà tó ṣe pàtàkì tó ṣe kókó torí pé kí ni ètò yìí wà fún ijó ó dẹ̀ tún wà fún onírúurú nǹkan it's 067521455. Oh, it's 067521455. <laughs> five five ní nọ́mbà tí ẹ lè pè mí sí tí n bá parí ètò mo sọ fún yín mo ní pé ilé ti yá àmọ́ máa fílẹ̀ sí ọwọ́ Victor AD. Hmm. wetin we gain oh wetin we gain wetin we gain oh wetin we gain oh kò ṣe wetin we gain oh eléyìí tó ẹ̀ṣẹ̀ jáde tó ẹ̀ṣẹ̀ bí ni táyà láti ọwọ́ Victor AD featuring Davido tí Davido bá ti wà nínú orin so on point ẹ kọ́ lọ gbádùn ara ká wá fi ìjóyà yẹn tó wà non-stop yẹn ká fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ boy me love you. Mwah, mwah, mwah.